سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين اللهم يا من فهم سليمان فهمنا آمين ويا من علم آدم الأسماء كلها علمنا آمين إنك أنت العليم الحكيم آمين اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ibi tí a dúró sí lánàá ibẹ̀ náà ni a ti dé ìrìn àjò ọkọ̀ mímọ́ wa ọkọ̀ ìmánì wa ibi tí a dúró sí òun náà ni ara ẹlẹ́kẹ̀ẹ́fà nínú sọ́rọ́ tuntun tó wà èyí tí olúwa wa àjọwọ̀jẹ́lẹ̀ tí wọ́n ti ń kọ́ wa ní àwọn irinṣẹ́ tí a ó máa lò káàkiri ayé ṣe táyé wọn òbí ní bàjẹ́ bákan náà ayé wọn máa dáa àdìsí àmọ́ náà sì ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́ tá a bá lo àwọn irinṣẹ́ náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórílẹ̀ ayégbà wà yìí tó bá ti lè jẹ́ èèyàn tó jẹ́ tó jẹ́ pàtàkì ó jẹ́ èèyàn ńlá ọjà nítorí bá ti pé yálà nínú ẹ̀sìn ni o àbí nínú ètò ayé ni gbogbo ala nílò tó máa ááyà yìí ó jẹ́ ká máa tẹnumọ́ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ááyà yìí ti àkọmọ̀nà ń bọ̀ ìgbé ayé ẹ̀ àti ìgbésí ayé tẹ̀sín rẹ̀ olúwa rẹ̀ yọ wẹ̀ yọ yàn káyìnkàyìn níwájú ọlọ́run jẹ́ gbèǹde àgbéyà orí ọ̀pọ̀lọpọ̀ ní ń kó bọ́mọ ẹ̀rẹ́ ènìyàn nínú orílẹ̀ ayé yálà nínú ẹ̀sìn ni àbí nínú ayé ni ibi ẹnu ìná lọ parí ní ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìmọ̀nbọ́n mi náà yí máa báyìí náà lè fi yẹ́yí sí wà máa báyìí náà lè fi lẹ́yìn sí tọ̀mí ń tura ó jẹ́ mi ànábì wa alaihi salatu wa salam tó bá ilé fún mi ní ìfọ̀kànbalẹ̀ lórí lórí wípé kíní atiláwí yìí ti ń bẹ láàrin wọn bàbá láàrin wọn méjì kíní kan gbọ̀ọ̀gbọ̀ọ̀rọ̀ yìí tí máa gbé èèyàn wọ náà tí sì máa gbé èèyàn wọ àjùmọ̀ ẹnikẹ́ni tó bá yẹn ti lè mímí lọ́kàn bá rẹ̀ lórí ẹ̀ ó tún wá mímí lọ́kàn bá rẹ̀ níbi ìsàlẹ̀ náà ànábì ààrẹ sọ̀rọ̀ àti wọ̀sẹ̀ náà lórí kó ń tì í kọ́nyáwọ́ sóhun òun kò ń ní sàtífíkèétì gbogbo ẹnikẹ́ni tó bá ti lè là kúrò níbi àwọn ewu àti àwọn lóńgẹ́ ní ń bẹ lábẹ́ ààyà yìí tọ́ba ilé là ń bẹ̀ wọ́n ní kúlúwa rẹ̀ kọ́ máa fọkàn balẹ̀ ọlọ́run à ń bẹ̀ ọ́ kọ́ là wá kúrò níbi ewu tí ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n pè wá síbi ká sá fún ìrìnnà ààyà yìí ọlọ́run bá kọ́ là ń bẹ̀ wọ́n. àmín. ìyá lọ lẹ́yìn bàtà sọ pé àwọn olóògbé ńlá ìrìnà ṣẹ́yí pàwọ́ náà rọ̀ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ lẹ́yìn ànábì tí wọ́n rántí ń bẹ sáà tó mímọ́ ọ̀fẹ́ ẹ máa jẹ̀ka láyé bákan náà ní ìfẹ́kẹ́ náà ti ṣe àbáwọn jẹ́ gbèǹde rẹ̀. ó sì máa túmọ̀ àpárá ẹ̀ pé fàtúnṣìṣó àlàámá tààlùtún náà ayé àlùlà tàṣìṣó àlàámá tààlùtún náà. wọ́n ní ọlọ́run ọba ń sọ fún ayé bí àṣẹ àfẹ́fún yín ilé ẹ̀ máa jẹ̀ka àbámọ̀ láàyè. torí pé kéèyàn bá lu ohun tó ara ẹ̀ wàláhì yóò jẹ́ ká àbámọ̀ láyé. yóò jẹ́ ká àbámọ̀ láyé. nípa ètò ayé rẹ̀. Hmm. bákan náà kọ́ àwọn ọba lóhun tí ń gbẹ́nu ààrẹ nípa ètò ẹ̀sìn rẹ̀ ọ̀dà wa lójú bọ́ jẹ́ ká àbámọ̀ lọ́jọ́ gbẹ̀dà sí àmọ́. torí wípé gbogbo nǹkan tí ò yẹ kó gbà kó gbọ́ nínú ẹ̀sìn lọ́wọ́ máa gbọ́ ló máa gbà. tó o bá ti gbọ́ gbogbo nǹkan tó o sì gba gbogbo nǹkan òsì ìyẹn láti jẹ́ títí ọlá tó lọ́n bá wa mùsùlùmí ní islam òun náà ni pé kì í ṣe gbogbo ètò misali umma kankan wà lórí àlùmà nàdùn àádà àríṣọlá tó fi dé orí àlùmà nàdùn àríṣà déjì àríṣọlá wọn ní ọlọ́run ọba ọ̀kẹ́ wọn pẹ̀lú nínú ìlú náà. ọlọ́run ọ̀kẹ́ wọn pẹ̀lú ẹ̀. ọjà tó bá wá dá ọ lójú yẹn yọ lè rí di yorùbá gan tó mọ yorùbá náà ọmọ ọgbà ọmọ ọgbà tó fi kó náà ǹjẹ́ lọ́wọ́ pọ̀ nínú àárín pé ẹ máa ń ka ìsìnáàbù. nínú àárín pé ẹ máa ń ka ìsìnáàbù. ìwé lè kúrò fún Yorùbá pé kò sí ẹlẹ́mọ̀lì ìsìnáàbù ní Yorùbá. Yorùbá kò sí bẹ́ẹ̀. a kà máa gbọ́ ìsàn lásán ni. wọn ò ní sọ pé àmọ́ ògùn délé gbà wá lọ́wọ́ ògùn mú ìwá ògùn mú ìwá gbà wá lọ́wọ́ ẹkùn ṣetán ẹkùn ṣetán gbà wá ẹ̀ lè gbọ́ ọlá ọlọ́run tó ti bá wa mùsùlùmí ونعم بعلم الإسلام أكرم الله عز وجل أمة محمد صلى الله ndị وسلم wọ́n ní ọlá tó lọ́wọ́ fún wa. Nígbà wọ́n rárí báyìí tọ́wọ́ ayé tí a máa bá mùsùlùmí lẹ́jọ́ máa Olúwa ni ọkùnrin tẹ ní Imáàmù. Ìgbà tó máa ti kú ìyàwó ni wọ́n fara ìyanu. Olúwa ni tí àwọn tí wọ́n máa ń bò ní wá bá wá mú bá ń yálà ọjọ́ tẹ̀sí ní ọjọ́ táyé ní báwo lẹ́sìn ṣe pátá. Olúwa ni ẹ̀yí rẹ̀ o ẹ má sàrí gbà bí a ti ṣe wá ẹ má sàrí pọ bí a ti ṣe wá ọlọ́sẹ̀ bàtà bá ìyanu. ìyanu. bí a wá sí ìkàtà nípa ẹgbẹ́ ẹ̀. àánú sí ìwò ọ̀hún àti ìgbà ara. àlòkè òwò àlá bàbá àìsùn láàyè. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí bá jẹ́ sí pé gbogbo ń gbọ́ tí àwọn èèyàn ń gbọ́ lòun náà ń gbọ́ gbogbo dáhùn èèyàn ń gbà lọ náà nígbà ìdáyà ló parí jùlọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀sẹ̀ àti parí. wàhùn nínú wàhálà bá bá àìsùn láàyè àtòsílù wàhálà bá bá àìsùn láàyè. lọ́kọ̀ọ́rẹ́ ẹni wọn láti ọlọ́run bá fún wa ní ọ̀rẹ́kọ̀ àn ó náà ní pé àmọ́ ṣe tó ti nínú ibi akéwìké ní oṣù àkókò ìdájọ́ ẹ ìṣàkóso lánàá iná rẹ̀ kí ọ parí ẹ̀ tó lè bàrọ̀ ṣùgbọ́n ti gbé ìrìn àbẹ̀ lálẹ́ yóò gbà fà wá. Abdulilẹ Abdulilẹ ah, Abdulaku bọ́lọ̀ntọ́ láti ilé ìwò rẹ̀ gbọ́. Ọ̀yọ́ ìlú o. Amúkòkò. Amú. Agúnkòkò. Agúnkòkò. Nílùú ọ̀dọ́ gbàgbà ẹ̀ náà náà. àti agbọn kòkó ní ìlọrọ wa ọyà ọyà agbọn kòkó dáadáa kòkó náà dọ́ọ̀bà náà ní agbọn kòkó máa wà. náà níbi tí a ti ń gbé ni àwọn ti ń bẹ nínú níbi tí a dé mo rò dáa dé láàrin ọ̀nà tí mo bá ṣe wọ́n ní فتصبحوا على ما فعلتم نادمين. أرجع أو أكبر في التكلف وقوة في التدادة يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين في قبر يا أيها الذين آمنوا إن جاءكم فاتكم بلا إن وعلى ما فعلتم نادمين wọ́n ní àwọn onímọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ti kà. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ti ń kà. wọ́n máa kùrọ̀ àyìn kà tàyáyá. wọ́n máa kùrọ̀ kà ọ̀pọ̀lọpọ̀ wọ́n wọ́n wọ́n àwọn àwọn tí wọ́n ọ̀tọ̀ ni o. àwọn náà ni àwọn abẹ́sí kan ní. tọ́ba náà tó bá ṣe bẹ́ẹ̀ mọ́ wò pé bọ́dá àhà. ọba ti fi kébé tó àwọn tó yípo ààrẹ padà kò yí padà. kò yí padà. ọba àpẹẹrẹ yá ẹ̀yìn wa láti ní àmàlù. ìjà àkùnbá ti kún un bí abáyé فتثبتوا فتصبحوا على ní ọ̀nà méjì náà ni wọ́n fi ń ka bàtà báyìí àná. ọ̀nà méjì ló fi ń ka bàtà báyìí àná. a lè pè ní bàtà báyìí àná. bàtà báyìí àná. a lè pè ní bàtà sábàjò. bàtà sábàjò. ọ̀dà ìwé ni wọ́n máa kà ń tẹ̀ ẹ̀jọ́ lé. owó ni wọ́n máa kà ń tẹ̀ olóhùn méjèèjì. ẹ̀jẹ̀ máa wá àná. ẹ̀jẹ̀ àná àbáwa oníkùránì ìsmaíl ibrahim ismail àwọn ilé fata sábà sílẹ̀ àwọn ọmọ ìjà sílẹ̀ ìwà ń jẹ mọ́ra méjèèjì lè wá mú tòun. Torí pé méjèèjì àlájì ká sọ́lọ́lá ọ̀la. Méjèèjì àlájì ká sọ́lọ́lá ọ̀la. Ó sì wá máa bá súnmọ̀ kan ní. Ó sì máa bá súnmọ̀ kan ní ojú. Méjèèjì lè mú tòun. Méjèèjì ni ó. Bọ́bá wù mí mo lè kà ní bàtà báyìí àná. Ọ̀rọ̀ bá jù mí lè kà lọ́dọ̀ lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ yẹn kó wà wáyé. Ó dà sí fẹ́ẹ́ wa kọ́mọ́ sàáwọ̀ ni. Sàáwọ̀ àti ìmánì pàdé ẹ̀sìn ní òun mọ́gbọ́dọ̀ mọ́gbọ́dọ̀ lórí ìdí eléyìí. Fátà báyìí àná àti fátà sábà sí ẹja kí àwọn onímọ̀ tó lọ ẹjẹ́ kí wọ́n. tọ́wọ́ lọ wọnú ẹjẹ́ káàrán dídí ẹ̀ máa bàtà báyìí ànúnú kùránì àpò àlọ́ wa yàwó káwò láwùjọ bàtà báyìí ànú. àwọn ìwé tá bá ní bàtà tá bàtú bí wọ́n ti kalẹ̀. wọ́n ti kalẹ̀. láì tọ́mọ lórí ẹ̀. láì tọ́mọ lórí ẹ̀. bẹ́ẹ̀ náà láti bẹ́ẹ̀ náà láti kọ́. wúlálà wúlálà olùkọ́ ó fi tá. ọmụ tú ọmọ nìkan lọ́kàn lọ yí padà. àwọn ká ìkan ló yí padà. alábàbọ̀ aláyọ̀ ló ọmọ abẹ nìkan ló yí padà. nìkan ẹ wá jẹ́ àná ọmọ tí ẹ lẹ́rù kó tó di pọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́run àti ọmọ àbíkà báyìí. àwọn ọmọ ló ṣe ṣàmú tó fi ràn wọ́n àti ìrìnkà báyìí. ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórílẹ̀ ayé tí bá ń gbádùn nǹkan tí ọ̀bà jí àbò tó gbádùn rẹ̀ àwọn olóṣèlú gbọ́n púpọ̀ kí wọ́n tó tún nǹkan tó bàjẹ́ fún nìkan wọn ó ti di bí ẹ̀mí ìfúnṣẹ́ ti dẹ́n. kẹ́ ẹ̀ lè bá a mọ iye wọn ni wọ́n o ṣùgbọ́n àwọn ìfẹ́kọ́ bàjẹ́ káàdì gẹ́gẹ́ ni nípa abẹ́sẹ̀ náà ń ju wa ẹlọ́sẹ̀lú ayé lọ́fẹ́ sìn ẹjọ́ rẹ̀ sin ayé yóò sọ di kí ayé gan ó mọ̀ pé mo sí yóò mọ̀ pé mo sí yóò fi ara yóò mọ́tò ti lásẹ̀yìn ẹni òtútù bá bàjẹ́ ẹ ti dá kòtò wọ́n sọ pé àwọn èèyàn ti kú dànù àwọn èèyàn ti pariwo pariwo pariwo pariwo ó ti ní wọn lára ìjọ tí wọn bá ṣe báyìí àwọn èèyàn máa ń gómìnà gidi gómìnà yẹ pírẹsidẹnti gidi pírẹsidẹnti yẹ kánsílọ gidi ní kánsílọ kẹ ẹ lè bá a mọ wọn lọ máa dá mọ síyà ọba jẹ wọn fẹẹ bá jẹ ọ wọn bá jù lò. tùmọ̀ nínú ẹ̀sìn agbọ́dọ̀ síbẹ̀ ju wa ọmọ yìí kọ ọmọ yìí tọ́lọ́ bá ti máa yìí rẹ kọ́bọ́dọ̀ bàjẹ́ káàtó máa tún fi jù wa. wọ́n wá ní àwọn tó lọ sáájú ń fẹ́ wọ̀ wọn kíra tó títí bẹ́ẹ̀ lórí ní ilẹ̀. lẹ́kọ̀ọ́ lórí ní ilẹ̀. yálà ibi tí wọ́n ń kọ́ ìtùtù bẹ́ẹ̀ lọ àti bí wọ́n ti ń kọ́ bẹ̀. Hmm. lọ́wọ́ mọ̀ fún láyà náà lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́. ibi láyà náà lọ́wọ́ tó fi láyé sàábì àgbà àgbà àlééfà àkọ́kọ́ Abubakar Siddi sọ̀rọ̀ tó fi dórí àwọn ọmọ tó fi dórí Osman tó fi dórí Ali lọ́wọ́ mọ̀ fún gbogbo wọn lọ́wọ́ lọ́mọ fún gbogbo àwọn tá a wí yẹn láyé wọn kùránì ọ̀lọ́mọ lórí o. láyé wọn kùránì lórí. sọ̀gbọ̀ bá wọn. láyé wọn lórí. kò sí ọmọ tí ó fi ń dá táà ọ̀hún ọmọ méjì ní táà lókè rẹ̀ yá ọmọ o. ọ̀kan sí i. ọmọ sáà àti ẹ̀yà àti sáà àti gbàgbọ́ lọ́wọ́ lórí nfa àti kọ́ àlùbáàrú wàlùkọ́ ìdìbò kọ̀ọ̀kan lórí ẹ̀. ìdìbò kọ̀ọ̀kan lórí ẹ̀. àwọn bí wọ́n ti wá máa ṣe obìnrin pé a máa mọ̀ pé ojú wọn rí. ojú wọn rí. bí wọ́n ti máa ṣe ń gbà náà. nígbà wá jẹ́ sí pé gbólóhùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọjọ́ra wọn ní kíkọ́ ọ́lẹ̀ ṣùgbọ́n kò jọra wọn ní kíkà máa ṣe.

àdúgbò pé ọyà yá sà ọyà yá yàtì ọyà yá yàtì ọ̀sà ọlọ àbí ọ̀lọ ọyà yá yàtì ìdáyìí lẹ́yìn rẹ̀ wọ́n á rí bí ọ̀dẹ̀bẹ̀ bí àwọn ọ̀rá ọ̀rá lárúbáwá. àwọn ọ̀rá lárúbáwá. ọ̀rá lárúbáwá. àwọn irú aláìyá gbogbo yín ẹ̀rẹ́ fún ọ̀rá lárúbáwá ni. ní ìsìn ẹ̀ ó ti

ọwọ́ ti tẹ́rí àti tẹ́rí ọgọ́rùn-ún wa fún àlóhùn ọ̀wà rẹ̀ ni wọ́n ti láàyè ni لبن فتبينوا فإن جاءكم فاسق بنبأ فتنبأوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ìtẹ́ wọn lẹ̀ múlẹ̀ kan ẹ̀yin náà yà bá mi kí bẹ́ẹ̀ ní ìtẹ́ lẹ́sẹ̀ múlẹ̀ kan fẹ́ fi ẹ mú padà yẹn ẹ̀yà àwọn ẹni òkú ẹ̀yà tó là yà yọ lọ. Yeah. أبى الخبر العظيم يشاد المنيب فهل يكون من الخبر المسيرية ونحوها والخبر دونه وقرأ الجمهور فتبين بفوقية فموحدة فتحسية فنون من التبين أفا وهذا الدعية بس يا فاتح وقت وقت وأنا كراء الجمهور عن وفي فتبين بتوفية فموحدة فتحوية فنون من التبين فقرأ حمزة والكتائي وخلق فتثبت بتوفية فمثلثة فموحدة فتوفية من التثبت ومآل القراءتين واحد ومن اختلف معناهما ومن قراءة جيد طبعا دي tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ní méjèèjì túmọ̀ rẹ̀ fẹ́ lọ fojú bara wọn tán ọkàn kù díẹ̀ wọ́n ní wọ́n tàbá yìí ń tọ́lá ha ayé ní bí ha àìmà ìjápò ní tàbá yìí ń òun náà ni ká gbìyànjú láti máa nípa nǹkan délẹ̀ dínú déta káwá díẹ̀ káwá díẹ̀ dínú déta náà náà àtúntì àyà tó wà nínú sọ́dọ̀ tó bá fara àtúntì lórí ẹ̀ sí àyà wà ní ètè sẹ́fún sọ́dọ̀ bá fara olúwa sọ pé báyìí àyà náà bá ti rú òun. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تماثلون وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود يتبين لله أمنا من تعبد تلك كتاب عبد الله بن عباس رضي الله تعالى عنه آية Ayà ń fún àpé ẹ máa jẹ wàkú lówó wá tọrọ ẹ máa jẹ ẹ máa mú. Àti ààrẹ bàbá mi yára bá òun ọ̀rí kùn lábẹ́ àwọn ọmọ ìyá ìkọ̀rí sí àpò àbíbí láyé ìbáyé. Ó ní ẹ máa jẹ ẹ máa mú ẹ máa mú ẹ máa jẹ ẹ máa lọ ẹ máa tó. Títí tí òwú funfun fi clear tí òwú dúdú dẹ́kun àbíyá ilé òtútù lélẹ́yìí. Wàtàtà bọ̀lù sàhárì wàtà wà ní tí wọ́n wá ń wí láàrin yẹn tí Sẹ́kì Abdullahi bin Abdullahi rọ́bì ọ̀la. Wọ́n ní bàtà yẹn tọ̀kalẹ̀ láti mọ abẹ́rẹ́ mọ bàbá yìí ni o. Wọ́n ní Aziz ibn Hasim rọ́bì ọ̀la ọ̀dàlá sẹ́nà Wọ́n ní a lọ́ba lọ wọ́n ní ọba lọ́ba lọ́ba ní ìtumọ̀ ayé ara mi òwú fúnfún àti àwọn bá lọ mú òwúrọ̀ àti owó bá di ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì. wọ́n fún mi ní wàá kúló wá ní a bá ń jẹ bá ń ti jẹ ilé ẹ̀kọ́ fún mi ṣé mo dá mà. torí pé ńgbà sílẹ̀ máa ní a ti ti ti ti ti ti lò wọn láti má sùn ẹ má fi jẹ́ ẹ̀ṣẹ́ wọn sọ pé ah, ah, ẹ̀ túmọ̀ ìyàtọ̀ àtúmọ̀ ah, ìyàtọ̀ wọn tà ń jẹ́ lọ wọn náà wò pé àtúmọ̀ ìyàtọ̀ àtúmọ̀ àbáyé ń kéde pọ́ máa fura pé àdúgbò rẹ̀ àgbọ̀kùn tàbáyé nù yàtọ̀ sí bí mo ń ti ká ló fi jẹ́ sí àbúlọ́ ìgbìmọ̀ àbá àtọ́jà òun ni kúlù òun ni àbàbọ̀ òun ni kúlù làmà kàkàtà mi àlùfáàjì fàkùlù kúlù làmà mi àlùfáàjì fàkùlù òun ni gbogbo gbàtúbàtọ̀ bá ti ń àti bẹ́ẹ̀ lọ olùyọ ni àbí ọ̀rẹ́ pàpọlùwàtọ. Olùkọ́lùwà ní àtà yàtà. Ìyẹn sọ́bọ̀ wà ní tó ìdílé ẹni ló kéde pé àgbájá ibi tó ní o. Ọmọ àti lò. Ìwọ náà ti mọ̀ pé òun bàtà tí wà sáà ti

kó làmá kàkàkà gbogbo bàtà bá ti ń dáhùn wọn ní ká jẹ lọ. ọmọ ayé ayé yìí ó ń túmọ̀ wípé àdúmọ̀ àtàbáyò nínú ọ̀nà. wàtàkà bolo sàkárì wàtàkà lóko sàbá wọn wà sílẹ̀. sábà wà bẹ́ẹ̀ ka sàkà tuntun díẹ̀ a sọ pé àtàkà tuntun ní àtàhárí. wàtàkà lóko sàbá wọn wà sílẹ̀. àwọn ló ní òkúto. ونكام مقبتني جوالوجو وعن النبي صلى الله عليه وسلم وعن النبي صلى الله عليه وسلم التخفف من الله والعجلة من الشيطان والتبين وتبين قوة الإبانة وهو متعدي إلى مفعول بمعنى بمعنى أبانة أي تأمل وأدينه والمفعول محذوف دل عليه قوله بنبأ أي تبين ما جاء به. آه لا آه يا فعل اليوم. Wọ́n ní ìjọba bá dábàá ìyànà. Bá dábàá ìyànà. Wọ́n kí ni a máa dábàá àánú ìdí mà fún olùdí àbẹ̀rẹ̀ wọ́n ní já àtúnbá tó fún jìnnà báyìí pátá báyìí ayé pátá báyìí yànú kíló wíwá pátá báyìí yànú kíló pé. pátá báyìí yànú kó wá sí ìgbà wọn. pátá báyìí yànú máa já àti. pátá báyìí yànú máa já àbí. pátá báyìí yànú máa já àbí. báyìí lẹ́ti já àbèdí. àlùfáà. Ah, wọ́n ní mà fún olù ẹ̀ńbẹ́ńbẹ́ nínú ìtumà. ṣùgbọ́ kò sí ń bẹ̀ nínú ara ọ̀rọ̀ bàtà bá yí àánú máa já àti ìgbìnà nígbà wọ́n lè túmọ̀ ẹ̀yìn wà máa ń tàbáyánù tàbáyánù lọ́kọ̀ àìní lórí ìdí àti láàrín kàlífààfẹ́ máa ó tó wà ń tún sí bọ̀kọ́ mọ̀ nìyí hálà pàtó وهو لام التعليل محذوفة ويجوز كونه منصوبا على المفعول لأجله وتقدم نذير هذا التعليل في قوله أن تحبط أعمالكم في سورة الحجرات تطلق بمعنى جزء العلم وتطلق بمعنى جزء العلم بجهالة بجهالة يا ونس من جزء العلم وتطلق وتطلق بمعنى جزء الحلم وتطلق بمعنى جزء الحلم آه، العجلة بجهالة آه، بالعجلة عفوا نعطي بجهالة بالقطع قل بخطأ قل بعجلة قل بجهل نعم قوما بجهالة أي بقطع أن تصيب أي ألا تصيب فأن في محل نفس الإسقاط الخاطئ نعم. والجهالة بمعنى الجهل بحقيقة الشيء نعم التفضيل في قول بجهالة فإن كان الأول فالباو للملاعبة وهو ضرب الكبير ó fi díẹ̀ lọ́wọ́ ní ká máa tó máa yọ ọmọ gbà kókó wa ó fi díẹ̀ nígbà wọn náà kàtọ́ gbọ́ yé ẹja ti rẹ̀ lẹ́sẹ̀ sí ìlànà ìdílé kíláàsì náà. náà o ní ọwọ́ ní ọ̀túnṣe owó àlàáfà àìsàn náà àtọ́fà pé asbaha. nínú àwọn àfáàlù nínú àwọn àfọwádù kíni káánà lọ́wọ́ nínú àwọn ìyá káánà lọ́wọ́ àti gbogbo ẹ̀ náà láti kọ́ àfọwádù káánà àfọwádù iná wọn ní í wà tí ojú wọn ní í wà àfọwádù gbogbo wọn ní àfọwádù àfọwádù obìnrin náà àfọwádù èyí ló jẹ́ wípé ẹ wá dìkù àwọn káàdà tó bá bóyá tó lè pín fún ìlú ni àwọn àfáàlù ẹ̀ ọ̀lùkò pé dáadáa aláwa rẹ̀ ṣùgbọ́n kílẹ̀ wà sí pẹ̀lú iná àti àwọn ọ̀yà tiẹ̀ táwọn ọlọ́kàn pé náà bóyá tó lè jẹ́ ajá ara fún wọn fún ìṣe fún ìtàjú wọn bá ní ṣe tàbí lọ́lọ́ náà lọ pé wọn sọ pé ìfọ́tò káàdà àbí ìfọ́tò èèyàn àkọ́wádù káàdà àti àkọ́wádù الأخوات إن أخوات كان نعم وأنا أخوات كان التي فيها معنى معنى السيروة وأنا أصبح وقت طبعا بيري في أخوات كان أقوى جيه يمكن الكلاب ملوكا تو نقول جيلي وأنا تابي متى ó jẹ́ pípé òun àti sọ́ọ̀rà jọ ń àkọ́tẹ̀lé sọ́ọ̀rà lẹ́yìn sọ́ọ̀rà lọ́gà wọn tó bá fẹ́ sọ pé ó paradà kan látòkè nílẹ̀ ó paradà kan látòkè délẹ̀ ah, ah, sọ́ọ̀rọ̀ tẹ̀lé ikú òkúta ah, ó lè rí búrẹ́dì kó pa pé ọwá dá tẹ̀lé ọjà fúláwà nù fúláwà ti kí ni ẹ ó lè búrẹ́dì ọbẹ̀ ń lo nǹkan tí ó paradà tán látòkè délẹ̀ káàkiri ẹ̀mí tó ń gbé wá wọn ní sọ́ọ̀rà ni o ní sọ́ọ̀rà ni ìpìlẹ̀ rẹ̀ wọn ní sọ́ọ̀rà náà tún ní eh, àwọn míì náà nínú àwọn àwọn àtúntà náà yẹn táwọn náà tó dọ́. nínú wọn ni asúbáhà wà ṣùgbọ́n kọ̀dàbí kíni kọ̀dàbí zọ́ọ̀rọ̀ nínú wọn náà ni amúta wà nínú náà ni gọ́ńdà náà wà àwọn mẹ́tẹ̀ẹ̀ta òkùnrin pé asúbáhà gbogbo àwọn kan yẹn tọ́ọ̀rọ̀ wà mẹ́ ṣùgbọ́n àkọ́jọ ń di o tó bá káyà pé tó sì ṣàtúnṣe òhù kẹ má bàa tí wá jọ kẹ má bàa tí wá máa dàbí àwọn kan tó jẹ́ kí wọ́n máa jẹ ká àbámà àlàámà. àwọn alága àwọn alábàámọ̀ wà nílẹ̀ fúnra wọn àwọn kèfèrí nìyẹn àwọn alábàámọ̀ wà nílẹ̀ fúnra wọn àwọn kèfèrí nìyẹn jọba ẹ̀sìn àwọn láyé náà alábàámọ̀ wà fúnra wọn àwọn náà làwọn tí ò tó yẹ pé ayé wọn ti dàrú láyé náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ìmú mèrè tí mò ń pè ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ náà wà nínú ẹ nípìn inú ẹ̀ka àwọn alábàá náà kí wọ́n wà ó ní àkọ́wá tó ká ní ẹgbẹ́. والندم الأسف على دين القدع وقوله فتصبح على ما فعلتم نادمين بيان للنتائج السيئة التي تترتب على تثبيت خبر الفاسد والندم غم غم يلحق الإنسان بأمور وقعت منه والندم والندم غم يلحق الإنسان بأمور وقعت منه ثم قال يتمنى بعد فوات الأوان عدم وقوعه والمراد به هنا الندم الديني أي أن àwọn onímọ̀ sọ pé fàtúnṣe wà láàmà fàásùnà ìwọ́n ní nádàmù ti dẹ́ndẹ̀ yẹn wọ́n ní nádàmù tẹ̀sìn ni wọ́n ní nádàmù tẹ̀sìn ni ìyẹn bí a pé anábàwò tó ń sìn bá gbé wa àwọn gbọ́dọ̀ tẹ̀sí nábàwò tẹ̀sìn náà tẹ̀sìn náà tí nábàwò bá ti jẹ́ tẹ̀sìn nádàmù náà jẹ kí ni tọ́ọ̀bá ti gbà á tọ́ọ̀bá ti gbà yí pé wọ́n ní ìdílé ọlọ́run sọ wípé ẹnba sínú pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀. pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀. a ọwọ́ tó mi lẹ́wà ní àlùfẹ́ náà. ọwọ́ tó mi lẹ́wà ní àlùfẹ́ náà. tọ́ọ̀bá gbà á. tọ́ọ̀bá. tọ́ọ̀mọ̀ pé nẹ́bàwù tó gbà yẹn nẹ́bàwù ti kí ni ẹ̀ wani na damu ka su tsoro alama ba a sun na dinina wani a ba masu kina da gudan kiyama a ba masu kina ṣùgbọ́n ṣé àyà ìwájú lórí ẹ̀sìn nìkan àwọn onímọ̀ mi ti gbọ́ àyà ìwájú ẹ̀sìn nìkan ilẹ̀ náà sì ní wípé ẹ̀sìn náà nàmbà wà nínú ètò àwa ayé àwa mùsùlùmí ni àwọn àníkàn fún ọwọ́ méjèèjì àti mẹ́sìn àwọn wáyé ìrántí ọ̀wá fẹ́ǹtì òmù lórí ìjọba wọn ní ṣùgbọ́n ọ̀hún àlìkìyàmà ní nọ́mbà wà lọ́dọ̀ wa àwọn onímọ̀ mi wá dúdú ayé nípa ẹ̀sìn nìkan pé ah, ọ̀tún ti wà lára máa ẹ sábà mọ̀ nípa ẹ̀sìn nítorí pé ẹ gbàgbà kúgbà nípa ẹ̀sìn. Ààrẹ àìnáda máa la tàwọ́rọ̀ bìbì láti ìtàkùn ìwọ̀tá sí ìtàkùn ìwọ̀bí ilẹ̀ àpapọ̀. Olùkọ́ ẹ̀rọ olùkọ́ ìdárí tàbí ah. Ádámù. Lẹ́gbàá náà á rí bí ti ẹ̀sìn nìkan wò. يدخل في ذلك الندم الدنيوي ايضا ولو كان هذا هو الاكثر. قلت قد تكون قال قلت له. اجل انت عم pé آية ìtumọ̀ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún àjùlọ òun náà ní pé báwo láti ṣètò ayé wa owó sábà ń lò lóde dáa kàlá náà dáa gbọ́ dáa dáa dáa kan náà á rí i pé nípa màsálẹ́ kò dùn ìyàwó yà kankan ní sọ̀rọ̀ jùlọ nípa pé kọ́mọ́ àdéhùn pé ẹ máa fara yín ẹ máa bàdújẹ́ ẹ máa ẹ máa ẹ máa lu ẹni tí ò yẹ kẹ́ lu ẹ máa ju ẹni tí ò yẹ kẹ́ lu ẹ wọ́n ti nú ẹ̀wọ̀n. ẹ rí i ayé kan tó fi jẹ́jú pé ìmọ̀mù aṣáájú rẹ̀ nínú ọ̀gbọ̀n láwọn ọmọdé pàtàkì ní. ó ní áyà yìí áyà táǹkà ó ní àwọn èèyàn ńlá ńlá ló la àyà. àwọn èèyàn ńlá ńlá ló ní àyà yẹn. ọ̀dọ̀ mi lánàá náà àbí ìgbẹ́ta yìí pé àyà yìí ni ọ̀sán máa tán ìmọ̀ mi ẹ má jẹ́ sábà ẹ máa jẹ́ màtúbú ẹ má máa jẹ́ sábà ẹ máa jókà mẹ́rin máa sáré ní màmá wọ̀lá ìmọ̀ máa sáré ọdún wa wù mí lórí pọ̀ pé àbẹ́ẹ̀ ah, náà lè wò ó. حتى قال قال الإمام السعدي رحمه الله أن الأدب هنا لمن له شان ومكان لمن له الأدب أدب بين آية فإن جاءكم من قلنا الأدب ها هنا لمن له شان ومكان ومن جاب أوتين آية يقول لهم تجيهنا àwọn tó jẹ́ ìláyé. tó jẹ́ pé wọ́n ń ṣètò ayé wọ́n ń ṣèjọba ayé wọ́n ń ṣètò ayé wọ́n ń ṣèjọba àwọn èdè àwọn èdè ni wọ́n á sọ pé. bàbá mi ní àdáàbí ní ẹ̀sìn àlà orí àlùbá àti àlùbá orí àlùbá àti àlùbá ní àdáàbí lẹ́sìn àlà orí àlùbá. wọ́n nínú àwọn ìwà àwọn ìwà tó yẹ ká bá lọ́dọ̀ àwọn tó jẹ́ pé pòfẹ́tọ̀ ni wọ́n. pòfẹ́tọ̀ ni wọ́n ọ̀gá ni wọ́n. ọ̀gá ni wọ́n. Ah, aṣíwájú ni wọ́n. aṣíwájú ni wọ́n. Ah, ẹni iwájú ìjẹni ẹni àwọn ìyẹn wọ́n ní àṣà. àṣà àdùnnú ní àwọn ìmáàlú hàn. wọ́n ní ibi bẹ́ẹ̀ máa yà yìí káyà lórí o. وهو أنه إذا أخبر الفاسق بالخبر على تثبت بالخبر. gbogbo ọgbà nígbà tí yàrá ti wà lókè nígbà pẹ̀lú òkè ní ẹnìkan tó bá ti mú kọmíṣọ̀n àtọ̀ wọn ya ètò ìyẹ̀wò wọn gbà bẹ́ẹ̀ o. wọ́n dà yà kúrú mu lọ́rọ̀ la. wọ́n ní wọ́n gbà bẹ́ẹ̀ o. àní àti ìdálẹ́ ka fọ́tọ̀rọ̀ ìtẹ̀lé rọ̀ wọ́n wọ́n àti ìdí. wọ́n lè wù lọ tóbi ní bẹ́ẹ̀ DPO ọwọrọ DPO police police atlantic police ọwọbẹ commissioner of police ọwọbẹ àwọn IG ọwọbẹ bẹ́ẹ̀ wà lọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn ńláńlá láwọn àwọn akọkàlẹ nítorí tọ̀dọ̀ àwọn ọlọ́pàá akọ̀tọ̀dọ̀ àwọn sọ́jà akọ̀tọ̀dọ̀ àwọn olókèlú akọ̀tọ̀dọ̀ àwọn olówó akọ̀tọ̀dọ̀ àwọn ọlọ́ba àwọn oníjòyè àwọn oníbàálẹ̀ àwọn oní gbogbo àwọn ní àwọn gangan àwọn àbọ̀síbi àwọn olórí ẹ̀sìn náà. àwọn olórí ẹ̀sìn náà. Ah, wọ́n ní àwọn gangan ní ìgbà yẹn bá wùdù lọ. èyí ti ìrùlẹ́yìn ní àyà ìgbà wùdù lọ. ìrùlẹ́yìn náà máa rí jẹ́ńbẹ́ òṣùpá àwọn ẹni tí wọ́n bá lò àwọn ẹni àǹfààní rẹ̀ ó yọ sọ̀rọ̀ títí lọ. àtàbáyọ̀lì àánú rẹ̀ tún gbà mọ́jọ́ ń bẹ̀ pé gbogbo ọ̀yà tó dé ìdáhùn sí bọ́ọ̀dù rẹ̀ pípa ti pẹ̀ka báyìí ọ̀yà ah, ọ̀wọ́ àlọ́ síbi pípa pípa ẹ̀yà kejì dáàbí sọ̀rọ̀ yín àti ìdálọ́ ọ̀yà ọ̀wọ́ àlọ́ pé nígbà tí ọlọ́run ọmọ lọ pé ń já. ìjà àwọn ìgbà nínú ìgbìyànjú. ànábà wọ̀lùkọ́bà. ànábà wọ̀lùkọ́bà ànábà màdùn. الخطب العظيم ذو شأن منيب mo sọ fún wọn ràn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ pé ó ń yín lónìí báyìí kòkòrò oyin lọ́jà dé báyìí. àlọ́kọ́bárò àbí ìgbà ọwọ́ ń bà lórí farabalẹ̀ ọwọ́ ń bà lórí fúláwà oríṣiríṣi àmì tó ní bá fẹ́ mú yín wálé èyí ti kan ní oṣù wa mú wa. yọ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ kí wọn bá papọ̀ sẹ́yìn yọ àkọọ́lẹ̀ fún ọ ọ̀rọ̀ àmàrà ó dùn ẹ̀ ìyí sábà dùn sí ìyànbá di wàhálà ọ̀rọ̀ bá wọn ìjọba dùn ọ̀rọ̀ di wàhálà ọba di wàhálà pẹ̀lú ìṣúná olómi ní dàgbà tí ìgbò ní ọ̀nà mẹ́ta ní fúláwà wà lórí. قل النبأ والخبر النبأ والخبر النبأ النبأ الخبر العظيم الخبر العظيم يعني دي جواب من جاء خبر بنبأ نبأ Níyà bá wù ní ọlọ́run ọba sọ́ndọ̀, ó sì lébi. Ó ní ìdílọ́wọ́. Àlè ah, mà díẹ̀ tá ó díẹ̀ tá alámọ̀bẹ̀rẹ̀ àtàkẹ́ta gbọ́. Ìyókù ọlọ́run torí bí ọlọ́run ọba. wọ́n ní kí ló fà á tó sọ pé ń já àkóńbá ti kó ń bì tó sọ wá pé bá wà ń bẹ̀ pa ń bẹ̀rẹ̀ wípé ayà yìí àwọn òní ń bá wù. ńláńlá náà ní bá ara àwọn máa túmọ̀ rẹ̀ ibi ayà yìí lánàá ó jẹ́ máa sọ wípé ìwọ ìwọ àǹfààní àǹfààní fún yín wọn. ẹ dákun ẹ lò ó. ẹ pàṣẹ yìí gbọ́dọ̀ ẹ lò fi ìgbọ́dọ̀ rọrùn ẹ̀yin aláṣẹ. ẹ̀yin aláṣẹ. ẹ̀yin ọ̀gá. ẹ̀yin ọ̀gá. oníṣẹ́ àgbà rẹ tọ̀. yálà yálà fẹ́ láyé ní àti lẹ́sìn ní ọ̀ ní ọ̀ ní ẹ lò ó. lílo yóò máa bà wá púpọ̀. ara àwọn rahma tó lọ́wọ́ àwọn amúnilẹ́mọ̀ ẹ̀jẹ̀ tiwa àwọn Ìgbẹ́sí ìsìn ìsìláàmù náà ṣe ti ẹgbẹ́ ara tó ti jẹ́ láńtọ yóò. Eléyìí ò nílò ìmánì kan òpin ọ̀wà ní ìmánì olè yóò ẹ̀ ọ̀wà jẹ́ oṣù. O lè ṣe kí ni? lò ó dáadáa tí ó sì máa jẹ́ fún ọlá tí ó sì máa jẹ́ fún ọlọ́ tí ó sì máa rí pé ha ọmọ tó wá ètò ọ̀la yìí èmi tó wá sí kí ni? Ìbàdà ìbàdà sí dáadáa. Wọ́n ní ànábàwò láàrin yìí, wọ́n mú nábàwò wá, wọn ìlò ìmọ̀ náà nábà wà sábà wà. nábà àlọ́kọ́bá náà àgbẹ̀ ìlú ìṣáàyè nìyí. wọ́n sọ ọba ti rí nábà wù wọ́n ní bàbá mọ̀ pé nǹkan tí máa milẹ̀ tí máa mi ayé tí máa milẹ̀ ní wọ́n pè ní nábà. àyọ̀kọ́ náà ń lọ kọ̀dọ̀ yẹn ní nàìjíríà wọn náà nípa. wọ́n ní nǹkan àmọ́ pè ní nábà wù kí ibi gbogbo nǹkan àmọ́ pè jẹ́ wọ́n ní nǹkan tí a bá ti lè rí pé oríbẹ́ there are millions àbí billions of people àwọn ẹni wọ́n kọ́ lù bẹ́ẹ̀ ti di oríbẹ́ wọn. bàbá ẹni kò rí bẹ́ẹ̀ èèyàn bí mílíọ̀nù ni ò ní rí bẹ́ẹ̀ fún hmm. lábòjú ní ìsìn kí federal government tó ní àwọn civil servant ní hmm. nàìjíríà ọlọmọ yìí náà thousand tí wọn àbí mílíọ̀nù ní tẹ́ńtẹ́ pé ọwọ́ ìjọba àpapọ̀ ni a ti ń gba owó ẹ̀rí nǹkan kọ́ wá jẹ́ pípé owó oṣù wọn wọ́n wá dájú wọ́n wá fún wọn fúnjọ́ mẹ́wàá. ọjọ́ mẹ́wàá wọn kò wọ́n sí. ẹ wo wàhálà jọ bá èèyàn mílíọ̀nù yẹn. Hmm. bẹ́ẹ̀ mọ̀ pé kọ̀bíyà lánàá hmm. wọ́n ní nọ́mbà wù lélẹ́hùn. eléhùn nọ́mbà wù. bẹ́ẹ̀ náà ni kọ́jọ́ sí pé ìlú kan wà lọ́jọ́ sí pé orí kankan ní ibìkan ní ọjọ́ níwò látòjú ẹ̀yìn. Hmm. ọjà odò. odò rí i. kí wọ́n ọlọ́run oníbẹ̀ o. wọ́n wá sọ pé ẹ ní fún ọjà mẹ́wàá. ẹ ní fún ọjà mẹ́wàá. five five days ọjọ́ mẹ́wàá ẹ̀fún mẹ́wàá. wọ́n ní aráàlú ẹ ẹ lọ fún sóòrì fún ẹ ń ọjọ́ márùn mẹ́wàá mẹ́wàá lè ná hmm. ẹ ara àwọn táyà ìsàn tí ó mú wọn fún òní gbádùn máa yọ wà ń bẹ àwọn ẹjọ́ ìgbẹ́ tètè àwọn tí ó jẹ́ sí pé gbogbo òkùnjẹ ayé wọn ó lè má tó mọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́wàá padà yọ wà ń bẹ irú àwọn kọ̀tọ́ ya màsírí yàrá màsírí yàrá máa pè yàrá máa pè ní nàbà kì í ṣe gbogbo nǹkan pé ọmọ náà ti kéji láti kéji àdúgbò wa àwọn ọ̀rọ̀ pé nàbà wù lélẹ́ nà kí á ní kí ibẹ̀ yẹn bí òní jókòó lábẹ́rẹ̀ náà lẹ́rẹ̀ kò kù léṣo lórí kan wọ́n ti ń gé yàrá tí wọ́n ní nábàáwò ní nǹkan tó jẹ́ pípé orí ìlú. wọ́n lè kábàárò lónà. ìjẹ́ wọ́n ń pè ní kábàárò ní tiẹ̀ òun náà ní ẹni information ah, ya ya ya ya ya ya ti bímọ lánàá o ṣé nábàáwò lè mẹ́rin àti kábàárò. kábàárò sọ̀rọ̀ àpọ̀ níyàwó ló ti tọ́lọ o ṣé nábàáwò lè mẹ́rin àti kábàárò. kábàárò ni ọmọ mi ní àdìmí náà o òfin nọ́mbàrù lè ní àbẹ̀ kábàrù nọ́mbàrù ṣùgbọ́n a ah, gbogbo yunifásitì nàìjíríà ọmọ ti pa ṣé nọ́mbàrù lè ní àbẹ̀ kábàrù nọ́mbàrù wọ́n ní sẹ́ńtò ìnàbàrù ìyàwó nǹkan tó jẹ́ sí pé a ah, ah, gbogbo ara ayé ni wọ́n máa ní ọmọ mi kà ilé ti tẹ̀lé lọ́wọ́ ní lórí ilẹ̀ ayé lọ́wọ́ lọ́wọ́ ní gbogbo ayé wọ́ọ̀dù ní ìgbẹ́jà rẹ̀ níbi níbi nǹkan kaba. èmi ti tẹ̀lé lọ́wọ́ ní ẹ̀sìn ẹ̀ẹ́dì pé kábàrù náà gbé lóhùn àbí ní kábàrù ní nọ́bà wò tó jẹ́ sí pé wọ́n ti ilẹ̀kùn àwọn mọ́sálásí náà wọ́n dúkà bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí àtàn ní ọ̀rọ̀ ọ̀lọ́ láti fi dáàbò bo ẹ̀mí ìwé ẹ̀rìn gbọ́dọ̀ sí àtàn mú ẹ bá ti ti mọ́tìrì ní dẹ́ sí mi ẹ̀mọ́ wulẹ̀ wá àtàlù gbogbo ẹ̀. odidi kọ́ńtì ńlá wọ́n ní wọ́n kì í àtàn ẹ̀yìn tí nọ́bà wò ní àtàn kábà nọ́bà wò ní kúkú bá pọ̀ ọlọ́mọ

kílẹ̀ ń béèrè amma ya kasa a zuwa kini kini an fi riga ya kan gan rai da ido ne otu ido ne otu ido ne a kama fi nka da ni aya 67 Sọ́ọ̀tù ti ti sẹ́wọ̀n ti ti é. Olúwa sọ pé kò ló wà lábàá. Wọ́n lò wà lábàá ọ̀nà àti àwọn ọ̀nà àìkú àti sùúrù. Ọ̀nà ìlànà àyàfi Màmá kàtà ọ̀rọ̀ ìrọ̀gbà yìí ni òun ṣàkọọ́lá àkùnrin àdá ní orí sọ́rí. Wà ní ìtura nínú bàbá ní ìjàmbá ní ìyá sí Wọ́n lọ sí ẹni ẹ̀kọ́ fún wa fún Anáduwa Suleiman Àrẹ́dì. Ọmọ orí ìròyìn tó mú wa, ìròyìn tí a fi máa dọ́gí ní kọ́ńtì kábàá. ويوعدتك من سبع بنبع Mo mú wá rí ọkọ̀ jábẹ́ ọ̀ ti di kọ́ńtì ní ọwọ́ àti àfọ̀ wà ní ìgbà. President yóò dùn wá fún ẹ̀ yóò dùn wá lọ sí mo gbà ó máa control. Náà bẹ́ẹ̀ náà ni twenty two hours fifty nine. Olùwàgbàgbà wá fúlá. Ọlọ́run àbẹ́rẹ́ yìí ní ìlú náà dáa ìrìn àwọn ọ̀rọ̀ yìí. واتل عليهم واتل عليهم نبأ إبراهيم آه يبان قوتنا ولا على من الرجل ذاك على إبراهيم أو هذا كنبو كنبو قل لي إيه هذا bọ́ọ̀ bá ti ẹ̀fọn kankan ti pé wọ́n dá iná tó jẹ́ pé ìwó yìí yóò tó ìdí àfidá náà torí ká fẹ́ di èèyàn kan tí ò lu eh, mẹ́ta méjì àti méjì mẹ́ta méjì péré lọ padà wọn fẹ́ẹ́ tù sínú ẹ bí àbá dáná dédé mọ́sálásí kan lọ́fẹ́ ti èèyàn abẹ́ ká ikú kí kíni lọ sí àlẹ́ rẹ̀ pọ̀ àwọn tó ju gbogbo wọn wọ́n ti pèpè gbogbo ẹ̀yà ṣe kábàrù lé ní àbí nábà àtẹ́bá jù bẹ́ẹ̀ tó bá jóná ní nábà wò fún ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ kò tó wá dégé ní àyẹ̀mọ́ jóná nǹkan nábà wò mí náà lọ́lọ́ ń sọ pé. wọ́n ti mú àlẹ́ yìí nígbà ìjọ wọ́n ti mú àlẹ́ yìí nígbà ìjọ ọ̀ àrí kábàrù yìí ẹ̀ wọ́n kéré sí ìyá ọ̀dọ́ ìnáwó ìyá àyà kéje ìyá ọ̀dọ́ ìnáwó ìyá àyà kéje. Pé mo rí náírà ọ̀sán, mo fẹ́ lọ bá ẹ mú bẹ́ẹ̀ arábìnrin kọ́míṣàn bẹ̀ kábàárì information ààrẹ òfin ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀sán àbá ti ẹ̀rí àbá sí ní information mu wa a sì rí bí ìgbóná dáàbì dáàbì òtútù mu wa dáàbì dáàbì yẹn dáàbì yẹn náà tútù òfin ní mu wa obìnrin kan tútù mú jù ààrẹ ìmọ̀ dá sọ́ọ̀mù ààrẹ ìbára sọ̀rọ̀ tẹ́lá ọmọbìnrin ìwọ́n náà mú obìnrin ìwọ́n náà mọ̀ ìyàwó tó ọ̀bẹ̀rẹ̀ pé gbòòrú bá mú wọ̀lú wọlé máa dọ́gbọ́n obìnrin ọ̀dẹ̀ máa ń rìn jì nínú òòrùn dọ́kùnrin àdúrà kan Ooru obìnrin yàtọ̀ sí ooru ọkùnrin ò dáhùn. Bẹ́ẹ̀ náà pápá síta twenty nine mẹ́fà kábàrù náà wọ́n ló ń bẹ̀rẹ̀ náà kọ́ ọ́lá rẹ̀. Ọ̀rọ̀ ni a lè rí kúrò ní àná tó dára láàrin láti kún nígbà ìkọ̀ọ̀rìn àwùjọ tí wọ́n ti ń طيب، ولما كان الشعب من كان رابح الأسئلة والذي يدعى إليه المسلمون في هذه الآية الكريمة أن يقوموا دائما من أهل رفعة وأن لا ينظروا إلى القريب بل إلى البعيد سواء في هذه الحياة ولا سيما الحياة الأخروية. بين وين ní bọ̀ wá jẹ́ ti ṣe dáhùn ní àwa mùsùlùmí kọ́ dáadáa gbọ́dọ̀ ọ̀jẹ̀ ń kẹ̀kẹ́ ẹ̀lẹ̀ èèyàn wọ́n ní gbọ̀dẹ́ pípé táàmù ní tọ́yẹ káwọn mùsùlùmí ọ jẹ́ òun náà ní fi àgbọ̀dọ̀ máa jẹ́ ọ̀jẹ̀ ń rẹ̀. àgbọ̀dọ̀ jẹ́ kẹ̀kẹ́ rẹ̀. ká máa jẹ́ tàràkì tàràkì àti jẹ́ tàràkì ọmọ jẹ́ débi kí làbíkọ́ ọmọ jẹ́ mo ní mo jẹ́ pípé bá a ti fẹ́ káwá fún mi náà jẹ́ nìyẹn wọ́n lọ́ ẹ̀kọ́ lọ́ọ́ fi jáde yálà ní ètò ẹ̀sìn wa àti ní ètò ayé wa wọ́n ní mùsùlùmí ò ti gbọ́dọ̀ máa wo tòsí mùsùlùmí tó jìnnà ní ẹ̀kọ́ ọ̀ma o ó ti jókòó ní ìdájọ́ fún ọmọ kékeré tó kọ́ ẹ̀ ó ti bẹ́ẹ̀ nú àgbà náà kò ní fíṣà mi bẹ́ẹ̀ wá ní peter mason wọ́n ní òtí ìpínlẹ̀ islam àti ìmọ̀lẹ̀ mùsùlùmí máa ń ní àfojúsùn ẹ̀ tó tọ́ wa ìnáà lọ́wọ́ àmọ́ òbí àmọ́ ó lè tájẹ́ tájẹ́ tájẹ́ tájẹ́ sí àwọn ohun kaba ohun kaba ohun kaba ṣùgbọ́n má kà dìde. bẹ́ẹ̀ bá ti ní pé mo ní ìdí mo fẹ́ ṣe nǹkan ó rí bó rí lè nílẹ̀ láìláàlú. Àlọ́bí náà fún a ní ẹni tẹ́ta àbí máa èèyàn tọ́lọ máa wà rẹ̀. Bá ń ọgbẹ́ tó bá Tí ọ̀wá ti pèsè ọdún lọ ya ṣé ṣàbí káàlá máa yà ń fa ọ̀. Ẹ̀wọ̀n àwọn ẹgbẹ́ tẹ̀ ti dáhùn ọdún lọ nìyẹn. Mo wá ń títí ọpọlọ ni. Ṣé ọ̀yá احرص على من يخاف واستعن بالله ولا تعجزن وان اصابك شيء وان اصابك شيء فلا تقل لو ان فعلت كذا وكذا احرص على ما ينفعك واستعن بالله ولا تعجزه. قاعده حياه النبي عليه الصلاه والسلام قال لي نسي تعملها تعمل انا يحرص وما تبقى لين ṣùgbọ́n nǹkan tó wúlò ní òkè ìdókítà wọn náà fẹ́ di olóṣèlú tó kówó jẹ wọn náà fẹ́ di àfáà tí wọ́n máa fáwọn èèyàn lórí wọn náà fẹ́ di pásítọ̀ tí wọ́n máa sọ̀ táwọn èèyàn lẹ́nu àdórí ti ti bá ń bá wọn ẹ̀rọ kọ́ jẹ́ èèyàn tó jẹ́ sí wípé yọ ọ́ jẹ́ sí pé má yàn fà nǹkan tó wúlò kan láyé tẹ́lẹ̀ tó wúlò kan ní àlùyàmà wọ́n ní ká máa lé bàbá wa ń lé ká má gbàgbé yá àlá kí ni yá àlá ò wá sí àárín ìgbè wọ́n ní tọ́ba ti wá ti wọ́n ti kàn ń bì láàyè yẹn fọkàn balẹ̀. fọkàn balẹ̀. tọ́ba ti ní méjèèjì pẹ̀lú ògùn ọlọ́run nítorí ilé ọba pẹ̀lú ògùn ọlọ́run tó ti kẹ́. ìjàngbọ̀n tá àwọn ọmọ ádámà ní láyé òun náà ni wípé kí wọ́n máa lé nǹkan. wọ́n máa lé nǹkan. pẹ̀lú agbára wọn nìkan. pẹ̀lú agbára wọn nìkan. wọ́n fọ́ lọ́wọ́ balẹ̀. wọ́n fi ọlọ́wọ́ balẹ̀. ìjàngbọ̀n kan nìyẹn o. ìjàngbọ̀n kan nìyẹn. ìjàngbọ̀n kejì báwọn ẹlẹ́sìn. ìjàngbọ̀n kejì báwọn ẹlẹ́sìn. wọ́n máa bẹ lọ́hùn. Ọmọ abẹ lọ́run. Ìmọ̀ kan máa ti tẹ́tọ̀ lẹ́yìn. Ọmọ ti tẹ́tọ̀ lẹ́yìn. Ó pọ̀ lọ́dọ̀ àwọn oníṣọ́ọ̀ṣì púpọ̀. Ó pọ̀ lọ́dọ̀ àwọn oníṣọ́ọ̀ṣì púpọ̀. Ó sì pọ̀ lọ́dọ̀ àwọn ṣéwù náà púpọ̀. Ó sì pọ̀ lọ́dọ̀ àwọn ṣéwù náà púpọ̀. Báyìí ìdáyẹ bá ti wà ní ìgbésí ayé ni ẹ̀ rẹ̀ kò lè débi lọ́lọ́. Hmm, Tọ́ ọ bá débẹ̀ ló kéré. Mọ́tọ́ bá ní méjèèjì yìí, ó ti tẹ́. Ọtún wa ń pe Ọlọ́run bó tó àti bí ó ti yẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà. Nǹkan àdọ́gbọ̀ ọ̀run ara ó lè dé o. نعم كما في الحديث عن جابر قال قال جابر رضي الله عنه أم علي وفاة أوان السلوك إلى كوا لا ترى يكون نفر من وموا ẹni tí wọn ti ń bá sọ̀rọ̀ láàrin yìí náà ni àwa àwa múmìnì wọn ò sọ pé ẹ̀yin múmìnì tẹ́ ìjọba wọn ò bá ẹ̀yin múmìnì tẹ́ ti dèèyàn wọn kà pé ẹ̀yin múmìnì lásán náà ni wọn wá sọ̀rọ̀ yìí àwọn èèyàn ńláńlá lẹ́yìn ó fi wá pé wọn fẹ́ káwa múmìnì náà wọnú ìjọ àwa wo àyíká lọ nígbà yẹn ó dé ká máa tẹnu máa rìn fún wa ọmọ ya mi yálà ẹni tẹ́ ti dàgbàlagbà tẹ́ jókòó mi abẹ́ni tẹ́ náà ń dàgbà bọ̀ tẹ́ jókòó ni ẹ̀yin ọkùnrin ni tẹ́ ti dàgbàlagbà ni tẹ́ jókòó ni abẹ́ni ọkùnrin ẹ̀yin obìnrin ẹ̀yin tẹ́ ti tẹ́ ti dàgbàlagbà tẹ́ náà ń dàgbà bọ̀ ni ẹ jẹ́ ká rí i pé àwà lẹ́yìn ní gbogbo ìgbà. ká rí i pé àwà lẹ́yìn gbogbo ìgbà. ibi tẹ́ta ara o ká ibi tá a bá wà ká ń tàǹtì

ọlọ́run fẹ́ràn rẹ̀ wíká ọlọ́run fẹ́ràn rẹ̀ ẹni pé ó yẹ kí mùsùlùmí ọmọ wà láàrin wọ́n ní tọ́wọ́ wá fẹ́ràn tó ga ọwọ́ akórira ọwọ́ akórira nọ́mbà parí wọ́n ló tó gbé pó nọ́mbà láàrin àwọn ọ̀rẹ́ nọ́mbà láàrin. Wọ́n yà sọ̀rọ̀ o. Yálà nù mímọ̀ ni àbí inú ètò ayé ni àbí inú ètò ẹ̀sìn ni wọ́n àfẹ́ tí mùsùlùmí náà wà ní rákà àparí lọ́ba ní òun tiẹ̀. rákà àparí lọ́ba ní òun tiẹ̀. kí ló dé òfin tàbí àbàá ló mú àbí màá rí. omi ìsìn lọ bá. omi ìsìn lọ bá. àwọn yorùbá máa ń sìn àwọn ìjọba yẹn tó bá kó mi ìsìn náà dédé wọ́n mọ̀ ọ́ sí ni o ẹ̀fún mi tí wọ́n kò lè dá bá ọ̀wọ́ lọ́lọ́ bá wọn dànù nìyẹn. tó wọ́n ní ọjà ká máa wà ló àní tó bẹ̀ pa sọ̀rọ̀ ara yìí ló ń tu ara bẹ̀rẹ̀ o agbọ́dọ̀ mú pẹ̀ ní ara wa ìmọ̀ máa ń yọ ní sí pé ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn láàrín táwa màmá kàdí. a mọ̀ ẹ̀ fúlọ̀ṣì wà ń bẹ̀rẹ̀ mọ́tàrí ṣiṣẹ́ bẹ̀lọ́n ṣiṣẹ́ bẹ̀lọ́n máa rí láàrin àbẹ̀ mi náà nínú orí bẹ̀. Tọ́ba ti náà ní abẹ́ ìmẹ̀ ńlá pẹ̀lú bẹ́lá àti ẹ̀rẹ̀ ọlọ́run ọ̀dẹ lọ. Wà á nílẹ̀ àṣọ iná fi jẹ́. Nípa àtàlìjẹ́nì náà nípa àtàlì lásán yìí, òkúta òkúta ìyáwó náà ẹ bá fẹ́ pé àtàlìjẹ́nì wo lọ bẹ́ẹ̀ wọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ah, fún òun ti ẹ̀wọ́ àfàlàndà àtàlìjẹ́nì náà fún òun náà. Ọlẹ́nìkan ti wá àṣírí bàkan, ẹ Àwọn ẹgbẹ́ ni wọ́n kọ́ ọkọ̀ dáàtọ̀ máa kú títí ìgbẹ́ ní àrìjẹ́ náà. Wọ́n lọ pé tọ́lọ́ bá gùn ojú títí àrìjẹ́ náà. Ẹ̀rí kan bẹ́ẹ̀ mọ̀ pé eléhùn kò ní ọ̀jẹ́ ní jẹ́rìn ajẹ́rìn ẹ̀sìn yẹn. Mùsùlùmí àlẹ́bìkan ọ̀rẹ́kọ̀rẹ́ ti wáyé pé má máa fèrè dúkìrì nínú ẹ̀sìn. máa bèèrè tó lè kíni. bẹ́ẹ̀ nínú àdúrà náà tó bá tọrọ ayé wọ́n kẹ̀kẹ́ wọ́n tọrọ machine wọ́n mọ́tò kéékèèké. Àkóso jẹ́ nìyẹn o. Olùdókòwò yàrá ju àríkọ̀rọ̀ àti ọ̀sẹ̀ ó tẹ́nikẹ́ni ní bá fẹ́ ṣàdúrà ó ní kọ́ yá máa bí èrè tó tóbi tó tóbi tó tóbi tó tóbi tó tóbi ọ̀dọ̀ ọlọ́run. wọ́n bèrè pé wọ́n ní kò sí nǹkan kan tó tóbi tó tóbi lọ́dọ̀ tiẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba kò sí nǹkan kan tó tóbi lọ́dọ̀ rẹ tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba tó tóbi lọ́dọ̀ rẹ kò sí nǹkan kan níwájú ọlọ́run ṣé alẹ́ ló bá lè béèrè tó tóbi lọ́dọ̀ rẹ kódà ọlọ́run nù ẹ̀ máa ń tó bá béèrè tó tóbi lọ́dọ̀ rẹ ó wà pẹ̀lú ìdáhùn ní ìsìn ìwọ náà ọlọ́run pípọ̀ ṣe kò ń gẹ́ wá dún wájú bàbá dáńgọ́lé ọba ní sọ̀rọ̀ tó wọ̀ bí ní tó bá wọ̀ lọ. <laughs> Náà, bàbá ní bàbá ní ọlọ́ọ̀bá àtàlẹ́kùn dáadáa ní ọba àtàlẹ́ àkọ́tàlẹ́ àkọ́wò yìí rìn náà ọ̀rọ̀ rìn náà ẹ̀mà lòkù sí nìkan. Ẹ bá tún ní one million naira náà. Yẹ yóò pọ̀ yóò pọ̀ yóò pọ̀ bí náà nígbà náà ìmọ̀ yóò lọ fọ pé yóò máa wò lẹ́nu pé tó rò pé tó rò pé àwọn òdòwò ni. àbí àwọn tẹ̀sí yóò máa sọ sí ẹ̀jẹ̀ pé ooru tí ọ̀dà lóhùn pé ọ̀bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ bílíọ̀nù bílíọ̀nù of dollars ní ọkọ̀bìnrin náírà kan lọ́wọ́ àwọn ọ̀bẹ̀rẹ̀ fún bílíọ̀nù of dollars. wọ́n ní èèyàn láti ṣàpèjúwe tí wọ́n ti hà á ẹ̀ mọ́ ọlọ́run lọ́pàá. ẹ̀ mọ́ ọlọ́run lọ́pàá wọ́n ní mọ́mọ́ àtọ́rọ̀ tó ti lọ́dọ̀ ọlọ́wọ́ bọ̀ tó fi jẹ́ sí pé ẹ̀sìn wọ́n ta láti fi tẹ̀sìn náà ká máa sọ̀rọ̀ ń tọ́ka jùlọ fún sọ́lé kò kárí. إن في الجنة مئة درجة أعدها الله عز وجل للمجاهدين في سبيله دين كل دولة كما دين السماء والأرض فإذا سألتم الله فاسألوه الفردوس فإذا سألتم الله فاسألوه الفردوس wọ́n ti abá ń sọ̀rọ̀ àdìjẹ́ ni wọ́n máa sọ pé jẹ́nẹ́tì nàáyín jẹ́nẹ́tì àdìní jẹ́nẹ́tì kábírí ní táàkì ara rẹ̀ wọ́n máa wúlé má sọ pé wọ́n lọ́hùn wọ́n lọ́hùn à èyí tó dáa jùlọ àdìjẹ́ nàá máa fi àdìjẹ́ ta ó kódà kí tẹ́ ẹ̀yọ́ ti bẹ̀. Iṣẹ́ ẹ̀yọ́ má ti bẹ̀ wọ́n Wọ́n جاء لفظ النبأ هنا دون لفظ الخبر ومن معنى الأداء أن المؤمن لا يلتفت إلى الأخبار الهزيلة الضعيفة بل كان أرقى من ذلك. Wọ́n ní ọlọ́wọ́ bá sọ pé tí àwọn ẹni burúkú bá mú ìfọ́mísẹ̀ káwá báyìí tó tóbi Ah, ẹwà díẹ̀ dáadáa o. ẹwà díẹ̀ dáadáa. wọ́n wá ní ìtumọ̀ ká ń bẹ́ẹ̀ nìkan sàpamọ́ díẹ̀ tí wọ́n mú ìjà. ẹ rí i pé gbangba la a ti ń sọ̀rọ̀ látàárọ̀ abẹ́rẹ́ bọ́ sí kọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ a fẹ́ wọ̀ ni pé wọ́n lọ sọ fún wa yé pé àwọn múmìnì ni wọ́n tún bẹ̀rẹ̀ ara rẹ̀. wọ́n ní múmìnì ní ọ̀lẹ́tọ̀ọ́ sí kó tiẹ̀ máa lé sìn wọ́n máa tẹ́sí iye àwọn information kéékèèké tí ò ní láàyè. àwọn information kéékèèké tí ò ní láàyè. wọ́n ní mùsùlùmí múmi ní òdodo àwọn information ńláńlá ló yẹ máa ráàyè lọ́dọ̀ ṣe. Hmm. àwọn aráàlú wọn ti gbégbé àdúgbò kí ni òjá ráàyè ìwádìí. ẹ lọ́mọ pé lọ́mọ pé kí ló gbẹ ẹnìkan ó ti ń kọ́lé rẹ̀ lómi ó ti ti fẹ́ǹtì ilé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ wọ́n nílé báyìí ẹnìkan wá ń ti ní lẹ́gbẹ̀ẹ́ òun náà wá ń ti fẹ́ẹ́ wá lọ tó ọmọ pé ó ti ti ilé rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ kí ni mùsùlùmí ọlá rẹ̀ tó bá kí ni gbogbo ilé wọn wọ́n ní nẹ́bà òkè àti ìbẹ̀ wọn lè kí mùsùlùmí ọkùn ẹ̀ ráǹtì sókè pé àà ah, ah, gbogbo ohun tí èèyàn bá tiẹ̀ máa mú wa kà bẹ́ẹ̀ nìkan bá tiẹ̀ mú fọmíkàn wá sí máa ń tàbájú náà kí n ti rú nǹkan tí ò ní lárí màlọ́ màmá abàmì bíi ẹran ya sọ bíi tìmọ̀ bímọ. ìgbà òṣùpá ṣe kó kí ló ọ̀dà ń gbé ìyá rẹ̀ àwọn nǹkan tó tóbi lọ́yẹ ká máa yẹn ni pé wọ́n náà bá tura yẹ àwọn lọ́wọ́. ṣùgbọ́n ìwọ ló ti Mo ti fi dẹ́dé ọwọ́ lọ sí Jọ́sọ̀ tó gbọ́ lọ Àwọn náà ń lẹsẹ̀ báyìí. Wọ́n á wo lọ sí ibú ọ̀kàwé, ọ̀kàkíwò, ọ̀kàkùránì, ọ̀sẹ̀ àkáǹtì owó rẹ̀ ọ̀ máa ṣẹ̀kí báàkì kátó ọkọ. Ọ̀sán àwọn ohun ojú lọ sí ibú ọ̀làṣẹ́ ọ̀sán jókòó láti ìrọ̀lẹ́ ló sí mẹ́jọ́kòó ń bẹ̀. Ṣé èdè máa ń dúró

nẹ́bàwò àwọn nẹ́bàwò tí wọ́n sọ ń bẹ̀ yẹn wọ́n lọ́fẹ́ jẹ́ àwa mùsùlùmí ọmọ ẹgbẹ́ àṣùrọ̀ káwọn mùsùlùmí ọmọ ẹgbẹ́ ọ̀nàmá ní ìsinmi ẹni yẹn wọ́n ní ká máa rántí bá a ti wà bọ́lọ́mùsùlùmí ní ajé nìyẹn o kúrò àmì kọ́ bá pọ̀ náà. wọ́n lọ kọ́ bá wuli làánà. wọ́n ní ọ̀hárí ẹran kìíní kan wọ́n dáná nọ́mbà àtúntàn àmọ́ àwọn ìgbàgbọ́ gbogbo yẹn lẹ́rẹ́ kọ́ máa kọ́ máa kọ́ ni kò yẹ kó dé ti ẹ̀rọ̀mẹ́. wà ní jáde òun náà ni pé ọ̀nà sọ pé ọlọ́run ọba sọ pé. ìnà òǹkà ṣe kó mi ìyàrá ìlú ọ̀tá lára ìyanu. ibi gbọ́dọ̀ bàtàbá ìyànú yẹn láti fẹ́ mú kòmí òkú ọ̀rọ̀ yìí jáde. wọ́n láwọn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́ wà mí jáde lè ká. àmì jáde lè ábọ̀ ànàtàbájìnà bí ìbámu bọ́ ọ̀kan pẹ̀lú قبل الوصول إلى الحقيقة فالمؤمن وقته وطاقته من هدره في سائر الأخبار وإنما ينظر فيما فيه المصالح العام مصالح ọ̀kadà بارك الله فيك ọ̀kadà ọlọ́kadà wọ́n ní gbọ́dọ̀ ń báyìí àná òun jà àtọ́fẹ́ mú ìtumọ̀ ní ìjáde ìtumọ̀ náà ní bí olúwa ọ̀n sọ fún mú rìn ah. ntẹ́ ti tẹ tàbá yíyónù mọ́tò fún wa lánàá pé táàtì ń tẹ tàbá yíyónù ìwọ lè ní. o lè ní. o sì lè má ní. o sì lè má ní. tàbá yíyónù irinṣẹ́ ńlá là ní ìṣe. irinṣẹ́ ńlá ni o. bọ́lá wọn bàbá tó wọ̀ ní ní tiẹ̀ ọwọ́ lọ bí báwọn ti. wọ́n ní. ní kó ní ní àbáta náà wọ́n ní ká lọ mọ̀ pé táàtì máa ń tẹ tàbá yíyónù o. òun náà ní kí èèyàn ní kọ́kàn. wọ̀nyún. ọ̀bùnà lè yọ̀ọ́

kí làpẹrẹ láti máa ma ọwọ́ àmọ́ ara ti wàhálà lọ wọ́n ní gbogbo kínní ìtẹ́ni ní ìdẹ́lẹ̀ yóò ṣe wọ́n ní gbogbo àkókò tó ń lò àti ẹ̀ńdá ìṣẹ̀lẹ̀ tó ń lò àtọwó tó ń lò àtọpọlọ tó ń lò yẹn wọ́n ní mú mi ní ọ̀yẹ kó gbó ìtì irú nǹkan wà dáadáa ní àtijọ́ sí pé kò gbọdọ̀ máa jẹ́ sí pé hábàrù làá máa wá lóṣì ọ̀rọ̀ wa fún nígbà máa lò fún kí ni nàbà nàbà wò làá máa lò fún wọ́n ní mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí wẹ́ẹ̀sì ẹ̀ àti ẹ́nájì ẹ̀ àtàkókò ẹ̀ táìmù ẹ̀ gbogbo àwọn nǹkan yìí sáàbà lò ní tó bá jẹ́ ní abáwò láwọn akékeré ní. ìjọba wọn kò sọnù ayé àbá ń pè ń já. Katabayanun an tusibu qawman bidara, fa yusbihu ala ma fa'altum nadimina. bẹ́ẹ̀ ni ọlọ́mọdé akábàmọ́ra rẹ̀ ti wà ó. Mọ́jà kábàmọ́ra ti yá mọ́. Tó wọ́n lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí ní oṣù tí wàá yà yóò. Wọ́n والندم العزم على دين صدق والمراد به هنا الندم الديني أي الندم على توافق بذنب للتساؤل وترك تطلق دون الحق قلت ويدخل في ذلك الندم الدنيوي أيضا ولربما هذا هو الأكثر آه. وقال القرطبي وفي الآية دليل على قبول الخبر الواحد إذا كان عدلا والأخذ بخبر الثاني ينزل من منهج ولا إنه يقولون لا كذا يقولون لا كذا يقولون لا كذا قال الإمام السعدي رحمه الله قرطبي كما في سعدي سعدي لا يقول كذا ولا قارئ ولا أقل أنا ما كان مدرس أبا قرطبي أبا أجي ولا بجو أبا سعدي رحمه الله تعالى ثم تأتى حديث يتمنى ويستنبط من هذه الآية ويثبت من هذه الآية أن الناس ثلاث فئات أهل الصدر ثم هم هم من قالوا الأستاذ عبد العزيز بارك الله فيك أحسنت بالاختيار أيوة ها ويستنبط من هذه الآية أن الناس ثلاث فئات ولا آية شيء توقف آية كان في الأول ولا ما بقى يا أيها الذين آمنوا Mọ́lúmọ́wàá ayà ní ọ̀nà bá ń lásán wò àwọn àwọn ẹ̀dọ̀ kíkẹ́ wà sáfẹ́fẹ́ mú jáde ní wọ́n láwọn mú jáde ní ara ìdí àmì náà tàlátù fi àì. wọ́n láwọn èèyàn àwọn náà lè yàn án gbogbo wa yìí wọ́n ní tàlátù fi àì. gbogbo wa náà ló ìpín mẹ́ta la fún. mẹ́ta la fún sí. ìjọba bá fi ààrẹ sílẹ̀ ní òkúra ìdìbò ọmọ alákọ̀ọ́kọ́. àwọn ẹni òdodo àwọn tí wọ́n máa ń sòdò. àwọn tí wọ́n máa ń sòdodo. àwọn òpùrọ̀. àwọn òpùrọ̀. àwọn àlejò àbílẹ̀gùn àlòkùrọ̀ ọ̀jẹ̀lẹ̀gùn jẹ́lẹ̀gùn náà àlòkùrọ̀. فالأول مقبول مقرر. يقول لك يا شايف لو أنت يقول هو أنا جاوا أنا أهل أنا جاوا أنا أهل أنا جاوا أنا أهل أولواكم أهل الكذب والكذب ولا يكون أهل الكذب والفتن ولا ولد يكون أهل الكذب والفتن يا ذا الجلال والإكرام فالأول فالأول مقبول خبره وإني على فقط في أهل nkomina rẹ àti nọmba òsòbá mu wa ama bí kíni ama ká o. wà á ká ní tẹ̀lé ìdíkà tẹ̀ rárá tẹ̀ ní wùdí tọ̀rọ̀ rẹ̀ rárá. wà á sáré mọ̀tàwá fi kún bí hàtà ẹ̀dàbáyà. ìpín ẹlẹ́ẹ̀kẹta ń jẹ àní ìdádùláyà àní ìtàmọ́ àní wàmúyà àwọn àgbẹ̀sílẹ̀ láti náà máa lọ àti bọ́ná ọgbọ́n náà pẹ̀lú lójú wa àwọn òbòmí dá àwọn òbòmí tó gbà àwọn náà ní kíkẹta tó lọ sọ̀rọ̀ wọn nínú ààyè ìlú wa bá ààyè àwọn. فتصبحوا قال الإمام السعدي رحمه الله أن خبر الصادق مقبول وخبر الصادق مقبول وخبر الكاذب مردود إيه؟ وخبر الكاذب مردود وخبر الفاسق متوقف فيه متوقف فيه ولهذا كان السلف يقبلون روايات كثيرة روايات كثيرة من الخوارج روايات كثيرة من الخوارج إيه؟ روايات كثير من الخوارج وأنا ما أتبع رواية أو فاسق جميعا تابع عن خوارج من يسمون رواية المعروفين أنا تنظيف وقارو ونسمع فيه ولو بدون أنا أنا خوارج التي في ولا دولة آه ولا ولا في باو أم بينو أنا سوفيا تونوين أم بينو سوفيا تون يو تدولة آه ولا في باو Dúró àwọn bá ń sọ bá fún wa ní information ìdánilá tó fún wa, àwọn àdúrà náà pé ìjọba ń bẹ̀rẹ̀ ti ti gbogbo ẹni tó bá dá sí pé fífò fìdí nìkan lánàá tó lọ́dún kábàárẹ̀ ó lè pé fífò kí fífò ẹ̀ bá wà ní kẹ́díkù ni àbí fìdí bàbá bàbá fífò ẹ̀ ń yà ń parọ́ ni ìlódò lára ẹ̀ ẹ̀ wọ́n tẹ́lẹ̀ pé fífò ẹ̀ bóyá mu sí lásán àbí ó ń tètè náà àbí ó ń fídí àkànni ṣùgbọ́n àbárọ́ nínú ìtọ́ba ní ọ̀rọ̀ ẹ̀kọ́ fífẹ́ẹ̀sì ìjọba lòun ra kan náà lọ́wọ́.

wọ́n láti ní abdulatif ẹ̀rí wọ́n ní bá yíyá kan lẹ́yìn tó yẹ kí pé làtúbà nìkan ni á ọmọ tuntun mi ni o ó tuntun mi ni ó fi túmọ̀ ẹnu ọ̀rẹ́dọ̀ pé làtúbà ọ̀là àánú o ó tuntun mi ni wọ́n ní bá yíyá kan lẹ́yìn tó tuntun ni wọ́n á ti máa túmọ̀ ẹ̀ sí pé ọ̀pọ̀ àti gbogbo ayé àwọn oníyàn àti ìgbà pé mi làbá rí kò lè àbá àló àbẹ ní tí ọ̀hàn náà عن أبيه آه هذه رواية أهل بلد عن أهل نفس البلد يعني أنا لا طيب هون كان فجدوا في أقامة يوم نحن إن لطيف بني mo gbẹ̀dá lọ bẹ̀rẹ̀ abẹ́tú máa láwọ̀ lọ fún hàn. Ẹ̀rẹ́ bó ti rí Ah, Làtífù ẹ̀dájà ẹja síbẹ̀ yẹn máa. Àbùlàtífù àti jẹ́ ọmọ báyọ̀. Wọ́n yẹ Allahu Subhanahu. Wọ́n yẹ àǹfààní yìí ọ̀pá mọ́kọ̀ àti gbogbo àyè kí láǹfààní ọ̀wọ́. Wọ́n yẹ Allahu Subhanahu làbí àmọ̀ ìrọ̀ ọ̀sẹ̀ kọ́bárì lọ́pàá àti ẹ̀dúnlá. Wọ́n ní kẹ́rin máa wọ ẹlòmí ìjọba káyà torí tó bá ń kéwù lọ́ngbà ní ìtọ́ ọ̀bá máa wòye dáadáa ọwọ́ ti àyà lò ọwọ́ àjẹrà aláìjẹ pé kí ni àwọn bá ti burú wa kó ọ̀rọ̀ fún wọn nínú àyà yẹn sọ lálàjẹ́ ọ̀rọ̀ fún wọn ọlọ́run ò sì jọ lálàjẹ́ ọ̀rọ̀ fún wọn lọ. Hmm. ọkàn ṣàlàyé moderation moderation ọgbẹ́ sí ìwọ̀ntúnwọ̀n ó gbé wọn dá àyè wọn.

ìjọ àtúnbá ti fún mi lọ. Àbáwá ní ìrè ti bẹ́ẹ̀, wọ́n ní nà lọ́wọ́. Iná lọ aná hànà ìdàmú ẹ̀mú bẹ̀rẹ̀ ọ̀dọ̀ kọ́ba ìfá sí ìlú ńlá. Ọ̀rọ̀ ìnàmá. Ọ̀rọ̀ ìnàmá àmọ́ ọ̀dọ̀ ìtàbá yìí. Ó kà Èmi kọ́ wá wá kọ́bí ìjẹba tí kò pé Arifásí ti bá jẹ́ Arifásí ti ta ọ̀dọ́ bá fún ẹ máa yọ ọ̀rẹ́ òun ni wá. Fàyìndọ́fọ́rọ́ ti Adéla tó àlà ìdílé ìyẹn òkúbi la kọ́ bàrù. Fàyìndọ́fọ́rọ́ ti Adéla tó àlà ìtàlì ìyẹn òkúbi la kọ́ bàrù. Wàní ìlànà tabayẹ̀ ni wá sí ìdúnyẹ̀ àmúrẹ́ ni wákọ̀fà kọ́ bàrù. Wákọ̀fà kọ́ bàrù òfin. Tá a bá gbọ́ Tírọ̀ ni. Àwọn àti pè ní ọ́. Wọ́n ní ká sọ́nù náà ni, wọ́n ní ẹ má sọ́nù, ẹ sábà ti fi tó gbé nǹkan. Ẹ má sọ ọ́n ọ́n àwọn méjì kan gbé ẹ sá gbé kalẹ̀. Ẹ máa wò ó rẹ̀, ṣé kò tọ́ ah, ni èmi ọmọ tírọ̀ ni èmi ọmọ. Àìmọ́mọ̀ tírọ̀ ni o, àti àìmọ́mọ̀ fódodo ni kò kí ìtọ́ di irọ́ irọ́ sí ọ. Ìwọ́lẹ̀ mọ́mọ̀ lónìí, kẹ́nìkan ó dé lọ́la ń jẹ, kíkẹ́tà bá yín nù tiẹ̀ ó sọ di irọ́ padà àdúgbò sọ di òtútù àti ìfọ̀rọ̀ náà fà wọn. tí ìmọ̀tún kan ìbá lọ pé bí làbáyé dàdà bíbà lọ́wọ́ máa pé kì í dè ní àti ààrẹ ìdìbò yìí àti kàfàrà láì. torí pé òun gangan fúnra rẹ̀ lọ́pọ̀ lọ́sọ̀tọ̀ pé fáàkì dàtún làbí àǹfà àtúntìnà nínú ọmọ ó pè nǹkan ní tọ́ka pamọ́. àbò wa ní ìdúrà lọ́dọ̀ tiwa ọ̀hàn aráàlú lọ́dọ̀ tiwa bí nǹkan máa bá wa yàtọ̀ pé kò sí mbẹ́ lọ́dọ̀ tiwa nígbà tó sì mbẹ́ lọ́dọ̀ tiwa wọ́n tá a fà bá sọ̀rọ̀ وكثير من الفاسقين يصدقون في أخبارهم من الفاسقين يصدقون في أخبارهم يصدقون في أخبارهم àbá wa ni ó ń bẹ nínú ogun lọ́gbọ́ àwọn fùsà ó jẹ́ sí pé ẹ̀kọ́ méjì àwọn òdodo ni a máa sọ. òdodo ló máa ń sọ ìparọ́. ìparọ́. nígbà ayé ayé àtọ́ ní gbogbo wọn kò rọ́ ọ̀rẹ́ bá tàbá yẹn ayé àtọ́ máa pé gbogbo wọn èso kò rọ́ olórí tàbá yìí nìkan ká sí ìka yẹ̀ wò tó bá yẹ kó wọn ń pa kò ní ìdí káyàwó wọn ni ọ̀hún túmọ̀ sí pé ogunlọ́gọ̀ wọn ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n ti rẹ̀ sí máa báyìí. بل كثير منهم يتحرر تلك ضالة التحرر. بابا ابن القيم فكرت وأنه حكم بين وكيف قتلوا قتلوا فلا تقم. قتل جاني كان يجي ثم سواد يوسف. لما رواه مسلم يوسف سواد يوسف يوسف بابا بابا ọlọ́run bẹ́ẹ̀ àwọn ọ̀gá àpò tó ààyè yìí ni wọ́n ti mú àǹfààní bá ìgbà tó ń títí báwọn àgbáyà lọ bá ń pé wá sí bá ń bá wà rí bá sí kò bí bá pé òbí ọ̀rọ̀ rẹ̀ ò wúlò rárá ní òkú ní kò wúlò padà náà. òmìnira ààrẹ ti mọ fásitìrọ. ààrẹ ti mọ fásitìrọ máa di ẹ̀kọ́ ọ̀la sí ọ̀rọ̀ wa àfáwà àgbà ìgbìmọ̀ àkóso bí yẹ̀rọ fún ọ̀pọ̀lọ́ ọ̀gáàlá tó fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan ìlú ní ìdájọ́ àwọn fẹ́ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ oríṣiríṣi nípa masáìlú òṣòlíyà àwọn masáìlú tòkèyíyà tí wọ́n mú jáde lára àyà kẹ́pọ̀ nínú àyà rẹ̀ bóyá kí ni òdúró lórí ẹ̀ Ayé wa ó lè bá àtòrò sí. Ọrùn wa náà tó lè Ọrùn wa lè bá sí. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí láyé. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí láyé. Àní ìtumọ̀ ayé yóò ti lóògbé sí ayé rẹ̀. Ìtumọ̀ ayé yóò ti ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tẹ̀sí ìgbélé ọjánù bíjà ni o ọjánù máṣíà ni o ọjánù òun náà ti bá wọn lọ lọ́nu ó ti bá bàbá bá lọ́nu ẹ lọ́ọ́ mọ̀ pé àyùmọ̀ ta ìtumọ̀ ayà sínú gbèsè ayé ẹ̀ ló kó bá. ayà yìí kò lò lóko la. ìdí mi ta tuntun bẹ̀ díẹ̀ abẹ́rẹ́ ọ̀sùn mọ́ lóòkọ̀ ọ̀rọ̀ àkọ́ àbúrò ajẹ́ bí ajẹ́ abẹ́ ọlọ́run bá jọra lọ. a ti láti di ọ̀rọ̀ sí àwọn àwọn ọ̀rọ̀ ńláńlá sí àwọn onímọ̀ nípa ayà ìkókò bí ewé méjì ẹ̀mẹ́ta lọ́dà. ọlọ́run tààrà á lọ́sùn láti kàlọ́ àwọn ọ̀tẹ́ni kẹsàn-án náà ìlà ìlà àti àtúntò àtúntò tí ayà àgbọ̀. يا أيها الذين آمنوا إذا جاءكم فاسق بأنباء فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين